pẹ̀lú obìnrin kan nígbà tó ṣe dìná obìnrin wá ní obìnrin tọ́ ọmọ tó bí ilẹ̀ ìgbà náà ẹ̀mí ìwà túbá ẹ̀sìn yé bóò ní ká lè ṣe pẹ̀lú ọmọ kí ni tẹ́tọ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ kọ́ńtẹ́ẹ̀tì Islam nípa wọ́lẹ̀ ní ìdínà táàkiri náà máa dìnnà táwọn yòówó fi kú sí ọmọ àlè gbọ̀ngbẹ̀ kọ́ńtẹ́ẹ̀tì Islam fẹ́ ju ti Yorùbá lọ ẹ́ and iná ìyẹn gbọ́dọ̀ tó wà very careful tẹ́ ẹ bá ti máa tí Islam bá sọ kìnnìkan tán any word tẹ́ ẹ make go equivalent to ẹ̀kẹ́ kẹ̀ tó fẹ̀ kan kọ̀ǹbé nǹkan tí Islam fẹ́ sọ tí ò bá kọ̀ǹbé rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá lò tán ẹ̀sìn kan ní fún tí ó fi ṣe déédéé àbí kẹ́ ẹ rí sí ìtààmù yẹn kẹ́ wá sàlàyé hmm? lọ́dọ̀ Yorùbá tó ń bá péyàn lálé tó one àbẹ́ni tí bàbá rẹ̀ lè yọ lórí ẹ́ pé àfẹ́kan mọ́ bàbá ìbọ́yá tó pẹ́ ní tọ́pẹ̀ ní ìyàlẹ́ bá àwọn tó bá wọ́n pọ̀ kò lè sọ pé ta ni ó fẹ́ kan lóyún yìí àbí a mọ̀ ọ́n tó bẹ́ẹ̀ ni ò lè yọjú torí ó mọ̀ pé òun kọ́ lòun ní ìyàwó àbóhùn yọ nǹkan tóun yọ sí àwọn wà pé ọmọ yẹn ẹni tí ó ṣe ẹ̀ náà pè ní àlè pé dàbí kò lè yọjú ìkọsẹ̀ tó nìkan kan wà ní ìbí àwọn òkè ẹ̀ pẹ̀lú pé wọ́n ṣe igi wọ́n ṣe igi tọ̀ nínú Islam kódà ká mọ̀yàn fa alábájá náà ló fún lóyún lóòrùn pọ́ǹtì pé òun náà ní ìfẹ́ pẹ́ẹ́nì òun kan náà lè rí pẹ̀lú mi ẹ́ a ti mọ́ ọ̀rẹ́ yìí àmọ́ kó ṣe wípé kò sí nìka láàrin wọn gbà tó yún yẹn ṣẹlẹ̀ wọ́n lábùsí náà náà fún So by adopting Yorùbá terminology, ó jẹ́ kí terminology Islam wà weaken. Ó jẹ́ láwọn ọ̀pọ̀ àwọn ah, kí ló dé ah, bàbá rẹ̀ ní àwọn aláma àtàkì bàbá rẹ̀ ní àwọn. Eh? In tí Islam ń sọ, Islam ń sọ̀rọ̀ from legal point of view. Yorùbá ń sọ̀rọ̀ from reality. Hmm? Ẹgbẹ̀ fún ilẹ̀ ìzákùn tó jọ tí èèyàn bá kọ́ ilé èèyàn bá kọ́ ilé fọ́ bá ìwọ gan ló bọ̀ kọ́lá káwọn èèyàn mọ̀ bọ̀ táìtù ilé ò ní ẹnìkan ló kọ́ rẹ̀ wà lórí táìtù ilé tí wọ́kọ́ ò mọ̀ bó ti ṣẹlẹ̀ ní ojú òfin ẹn tó kọ́ rẹ̀ wà lórí táìtù yẹn bọ́sẹ̀ pé wọ́n ló pé in reality wọ́n ló kọ́lé àbí on the other hand lópin tẹ́yàn bá níyàwó tí wọ́n sọ wípé ẹ́dà ìfẹ́ tuntun tẹ́ tilẹ̀ Islam bẹ́ẹ̀ lọ ìfún wáṣọ Islam tí wọ́n ní alágbájá yìí o customary marriage ni wọ́n jọ ṣe láàrin àwọn wọ́n lọ lé wọn wọ́n kó fún lọ wọ́n ti kí ní ọ̀rọ̀ kan òun lè lè jẹ́yàwó fún but kó ṣe rí pé ẹni tí wọ́n jẹ́ ìyàwó fún yẹn òun bẹ̀rẹ̀ fẹ́ ìyàwó kàtàn ṣe court marriage tí yẹn dẹ̀ ṣèṣì wípé o ò lè níyàwó mi tó fi ó recognize as ìyàwó ọ̀sìn tó bá dìdọ́ọ̀fù ìyàwó court marriage ó wá dìdọ́ọ̀fù ìwọ́n máa kà á tó wọ níyàwó méjì òfin máa kà á kó níyàwó kan náà wọ́n wọ́n gbé ìyàwó ẹ̀yọ̀ kan tó ló ní ìdánwò kọ́dọ̀ ti separate pẹ̀lú ẹ̀ but ẹ̀ kan parí process kò divorce ẹ̀ ni kéèsì yẹn ṣẹlẹ̀ láìpẹ́ yìí ni mọ̀ ẹni bá fọ́lọ̀ òkè nǹkan fẹ́ dákọ̀ tọ̀ wá fẹ́ yàwó bí káfẹ́ yàwó wá fẹ́ oníṣẹ́ wá bí mọ̀ mẹ́wàá fún ọ ilé aláwọ̀kọ́ yìí years náà lẹ́bá fi dúró tó fi wà separated tó bá ti kú bàrà báyìí ìyẹn ó fi ara yọjú padà pé ọkọ mi tẹ́bájé kọ́ọ̀tù gbogbo kọ́ọ̀tù ẹ̀bájé náà wọ́n bá tọ́ islam níbi ọ̀rọ̀ wọ́lá nìzínà in tó kè é sọ islam ń sọ pé anybody tó bá ṣe tó bá fi fúnyà lóyún tó ṣe pé sí nìkan aláàdá islam ò fẹ́ kan àgbí ìkó ẹ̀dí kè é sọ ọkọ tí ọ̀bá dẹ̀ jọkọ kò lè jẹ́ bàbá ọkọ lèyàn gbọ́dọ̀ ọkọ jẹ́ kó tó jẹ́ bàbá ní islam gẹ́gbọ́n sí pé ìyàwó náà lèyàn gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kéèyàn tó sọ wípé lèyàn bí wọn ẹgbọ́n mi pé tó wà gbá àtàló lọmọ yìí in táìmù abéèrè pé ta ló níyàwó kìí sọ̀rọ̀ pé àtà ní dna support ta ló jọ ẹni tẹ́ ìpínyàwó ọmọ tẹ́ tó bí ìyàwó ta ló jẹ́ ìyàwó lábájá ló jẹ́ òun náà ló ṣẹ̀ríà àzúfẹ́kọ̀ ẹ̀ bọ̀ níbi kéèsì obìnrin kan fún lóyún ọ̀kan bẹ́ẹ̀ tó ṣe yí pé reality rẹ̀ clear lóòótọ́ kò sí nìka náà ń bẹ̀ o àbí àmọ́ ìyá ìpè mi kí ló sì fà á sí ṣẹ̀ríà àfihàn yẹn ṣẹ̀rẹ́ àdìfáìn ìyá ìhùmọ̀ hajjúhùn ìlàláì wálàdìláàmù àwọn ìyá wọn làwọn tó bí wọn ah, láwọ́jáde olóbi ọmọ yìí ní òṣè dànù ẹgbọ́n òṣè dànù pé sóhun ah, ló bí kódà kó mọ́ bí lọ́nà tẹ̀lá bíbí yẹn ẹ̀ lè gbà kò lọ́dọ̀ ẹ̀ so wọ́n fẹ̀ kan dì mẹ́ wọ́n gbà wọn ní ìyá ah, bọ̀ wọn ò gbà bàbá ní bàbá so now wọ́lá bí ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ká ṣe ní àkọ́kọ́ ọmọ tí ẹ bí tán bí kò sẹ́lọ́ kò sí lẹ́sẹ̀ lọ́pọ̀ lọ́nà tẹ̀rí àti ti ṣe kí agbóhùn ti ṣe kí àwa làwọn èyí tàn fẹ́ ṣe tẹ̀rí obìnrin tán fún lórí àtúnṣe àṣẹrí àìsàn ṣẹ̀rí àgbà tó wà ní èrè òfẹ́ ni òun náà ló lọ ọmọ obìnrin àtọmọ tó bí pé fámìlì wọn ni èrè tí ẹnu tí nǹkan àmọ̀fẹ́ nìyẹ̀ tó gbé wọn mọ́ kọ́ ò yóò jẹ́ sọ ní ìyẹ́ fámílì ní gómìnà ọ́fíìsì nù mo ṣe kó nínú láti ní tí ọ̀pọ̀lọpọ̀ àfá nínú jùgbò náà wọn pa but a ní minority opinion tára rí bí irú ní áàpù lọ́rọ̀ lórí à nínú àwọn àpá àti wọn jẹ́ ọ̀rọ̀ fún mọ́mọ́ àwọn ìlànà pẹ̀lú pẹ̀lú ọ̀gbá ẹ̀ alẹ́rí nínú kọ́yìnbó náà ń kì lọ síbẹ̀ nínú sí ní àdíyẹ ìdíyẹ àwọn ní èè lóòótọ́ sí náà ti ṣẹ́yìn ṣùgbọ́n tá a bá rọ̀ màkà tá a bá rí táàrí ẹnì kankan tó jáde fún àbí tó dùn pẹ̀lú ẹni tó sọ́ọ̀lù lè sìn náà pẹ̀lú ẹ̀sìn ẹgbọ́n sẹ́wọ̀n pé kéèkì máa ń bẹ sẹ́mọ̀ ìjà sọmọ̀ bá náà náà pé tó bẹ́ sábà rọ̀ màá kan tó bá ṣe pé ẹni tó bí bá tẹ̀kan jẹ́ ìyàwó fẹ́ nìkan ẹni tó jẹ́ ìyàwó fún ló lọ́mọ ọ̀pọ̀lọpọ̀ pọ̀ ẹni kéèkì tó bá jẹ́ ìyàwó fẹ́ nìkan kọ́ àwọn sọ pé hadith ta fẹ́ lò wípé ẹgbá ìlú lọ́mọ alùwọ́ládù ìfìrọ́ọ̀ṣì ló wí ọmọ yóò máa jẹ́ fẹ́ni tó níyàwó àbí that is níbi tẹ́nìkan bá ti wà tó bó níyàwó níbi tí ò bá jẹ́ nìkan tó níyàwó ń kọ́ àwọn nínú situation yẹn ṣẹ̀rẹ́ àfi sí wípé táà bá jẹ́ nǹkan tí ń bẹ́ni yìí dù ẹni yìí tí èbù bàbá kan ṣẹ̀rẹ́ ò fẹ́ kí ẹnìkan wà kó mọ́ ní bàbá ṣẹbọ́n mi wọ́n ní kí ló bá táwọn fi bí bẹ́ẹ̀ wọ́n lo nǹkan number one. wà wọ́n láwọn ọmọ tí wọ́n bí ń jáde níyà kan jẹ́ àwòdá lòdì torí iṣẹ́ mọ̀ pé táwọn ìbá ṣe dènà ojú títì wò ara ojú máa ń tì ó ti ṣẹlẹ̀ náà lu wa náà dáadáa rí nígbà ojú títì sí wa ṣe bá rọ màtọ́ tó bá tún kọ́ olóòtú lórí àtọ̀ nítorí pé ha mo kò tó àṣọṣe ìgbìmọ̀ mẹ́rẹ̀ àti gbọ́ so sára fún ìsọmọ sára lórí àtọ̀ nífẹ̀ẹ́ ẹ̀ tẹ́kán ní ìkẹ́ mọ́ iná yìí irú àwọn ọmọ yẹn lásìkò jà ìlíyà náà ti wá pọ̀ ó mọ̀rù wá ṣe pé tá a bá rẹ̀ nìkan tó bá jáde fóun bàbá rẹ̀ wọ́n gbè fún ìtorí pé káwọn ọmọ yìí tẹ̀kan ní bàbá ó bẹ́ tàbí tó má lè lọ́wọ́ rà rè ìfẹ̀háàkù ni wọ́n pè so àwọn sọ̀rọ̀ wọ́n tún wá sọ̀ kejì wọ́n ní bá a ṣe establish náà fún ìyá pé òun nìyá ọmọ pé táà bá ti rí ẹnì kankan tí ń lu ọmọ tẹ̀lé ẹni tó lóun fún yàn náà ló dúró ló wá àwọn ìlú náà sí mọ̀ bẹ́ẹ̀ ẹni ẹ̀kọ́ sí bá dùn eléyìí náà sọ pé èso òun pé ká sọ fún òun ní bàbá ọmọ tí ò bá sí hàn pé ìdìnnà wọn hàn kí bàbá yẹn ní ọmọ yẹn ní bàbá ó pè kẹsọ pẹtọ ẹ mà sọ fún ẹ mà sọ sọ fún pé ọmọ ìdìnnà especially ìgbà tó kọ́ fún ẹ lọ́pàá tó tóbi ìyẹn yìí pẹ̀sẹ̀ǹtẹ̀ bá ṣe pé ìjọba alákọ̀ọ́kọ́ àwọn ọmọ yìí kú tẹ́ jọ ń bí pé lálẹ́ rí wọn for instead of accommodate wọn ní situation tó gbóbìnrin ìbàdí àwọn ẹ̀rọ kan wọ́n ní bòdì ẹ̀rí wò làwọn fẹ́ rí wọ́n lo àdìsí ìrẹ́jì àwọ̀ ọ̀yìn tẹ̀bá rántí mọ́tẹ́sọ̀ tẹ̀lé ẹ̀rẹ́ rántí ọkùnrin fẹ́ máa ń jọ́sìn inú àbálò ìsirayé máa ń jọ́sìn ìjàtán ní ìyá rẹ̀ pè é máa ń jọ́sìn òdà lóhun tí ìyá rẹ̀ bínú ìrẹ́jì rate of God is wípé ńgbà tí ìyá rẹ̀ wá dùn ìyá rẹ̀ wá sí pé ní pé á ah, kó oṣù tó kù ńláyé ó rojú àwọn aṣẹ́wó tọ́ ń bájọ́ sí rẹ̀ lọ ní obìnrin kan tó ń dáṣẹ́wó lẹ́nìkan ló ló ti dìná pẹ̀lú ẹ̀ ó màtán ọba lẹ̀ mọ́ jù rẹ̀ jù rẹ̀ jù rẹ̀ jù rẹ̀ àwọn ìbá ní àfá àṣẹ́yìn náà jẹ mọ́ àṣẹ́yìn náà kan òtó báyìí jẹ́ ní àwùjọ èèyàn tí bá ń gbìyànjú kò bá fẹ́ mọ́ náà làwọn èèyàn fẹ́ kan máa ń fẹ́ kí nǹkan ó tú kò tú báyìí wọ́n ti máa náà rùn bẹ̀rẹ̀ ẹ̀hẹ́ mọ́sánmọ́ ń ṣe nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ó sá yẹ̀yẹ́ yẹ̀yẹ́ òun ò ṣe sì náà ọ̀dà ọlọ́ tó bá ṣe pé lóòótọ́ òun bá òun bá ṣe sì náà dákùn fọ́ ọmọ yìí lọ́rọ̀ sọ ọmọ ẹ̀ṣẹ̀ bíi tọmọdé bí wà fún lọ́rọ̀ sọ kó sọ ta ni bàbá wọn wọ́n wá dà rẹ̀ sọ̀rọ̀ ní man àbúkà ta ni bàbá rẹ̀ oníkùlánú àrọ̀ rẹ̀ lágbájá tẹ́ ń tẹ̀rùn àwọn mú lẹ́rìí ń bẹ̀ yìí pé àbúkà náà wọ́n pe rọ́ ní tó ṣe ìsìnká pẹ̀lú ẹ̀ pé ta ni bàbá rẹ̀ pé àbí bàbá mi pé bẹ́rẹ̀ fẹ́ ìsìnká ló ṣe pẹ̀lú ẹ̀ ọwọ́n ni àwọn kan ní àpọ̀tẹ̀lẹ́ ló lẹ́rìí náà nìkan ṣe inú ṣẹ̀rí àlóṣẹ̀lẹ̀ wọ́n ni táwọn fi ló lẹ́rìí ni wípé ṣe bọ́lá ọba ló fọ́mọ ẹ lọ́rọ̀ sọ kìí ṣe lọ́mọ ọ̀rọ̀ ọmọ tí ò lè parọ́ ni ọlọ́ọ̀bá ló fúlọ́ sọ pé ní tí kó sú wínú ẹgbọ́ tó bá ṣe ipẹ́ lọ́ọ̀bá fẹ́ kó sọ mí ní ọgbọ́gbọ́ ẹni tó ṣe jìnà pẹ̀lú ìyá mi ló yẹ kó wí kò yẹ kó sọ pé bàbá mi sàwọn mú bẹ̀ pé wọ́n lè pe ẹni tó ṣe wípé ẹlòmí ò bá lóṣìṣẹ́jú wọ́n pè ní bàbá òfin náà ilé minority opinion bọ́ sí bó ló ti lè máa wúlò kìí ṣe nǹkan téèyàn ní gbogbo tó pọ̀lọpọ̀ ìgbóhùn sọ lásán yìí ibi tí máa tó ti mọ wúlò ni níbi tá a bá mọ̀ lóòótọ́ wípé àwọn tó ṣe zìnà yìí wọn ò fún iṣẹ́ tí ó kà á fún ẹ̀wọ̀n mi ìgbà àwọn tó gbé nìkan gbé because ẹ̀ tó gàlù gbàlù mọ̀ fún zìnà ni wọ́n kódà tán bá pera ń bàbá àwọn tó tọ̀tàn ọ̀rọ̀ wọn àmọ́ níbi situation tàbátà àwọn alágbájá yìí olóyìnbó olóyìnbó tó ti kan lọ ìpínlẹ̀ kan lọ ẹ̀yìn àwọn ṣe mistake kí wọ́n bò bẹ kẹ́lì yìí ti jẹ́ bàbá fún káwà tọrọ àforíjì torí káti protect ọmọ yìí wọ́n lè ṣeré torí wípé láwùjọ tiwa ọmọ tẹ̀sí ní wọ́n lábùjọ náà yóò lè fáwọn tó jẹ́ ilé ìyá ọmọ náà káwọn sọ́ọ̀lì ìtàn àwọn nígbà mẹ́ta dọ́kítọ̀ ní ilé tó máa bí àwọn ọmọdé náà ẹwà yọ ọ̀pọ̀ so ìrẹsẹ̀tì ẹ̀rọ òṣèlú sábà lọ pẹ̀lú ọ̀rọ̀ tó wú obìnrin yẹ kí yọ àdọ́kítọ̀ ní obìnrin jẹ́ kódà láwọn àwùjọ tó dájú sí wá gan lọ tẹ́bá gbọ́ táwọn àpáàpá sọ̀rọ̀ pé tí wọ́n láti sínú ìjẹ̀ máa mú ìrìn àjọ wọ́n sì máa lọ pé lóòótọ́ kò ṣẹlọ́ ọ̀gbọ́n bá náà àpòlè jẹ̀ máa mú ọ̀gbọ́n àkùnrin rẹ̀ pé ṣàdáda tó ń ṣẹ́jú ẹni ǹjẹ́ ẹ̀mọ̀ pé tàbá sọ̀rọ̀ di permission tẹ́nì kan bá pè ní wọ́n láti sínú kò sọ tútù ló sọ ọ̀fẹ́ ó lè ìgbẹ́lẹ̀ ìsìnbá ìmí tí mo lè káàdì àti kọ́ọ̀tù fún defamation ó wọlé tẹ́mà fi bú pátápátá ẹni tẹ́yìn ló kọ́ gbẹ̀sẹ̀ fún ni kó kàn gbẹ̀sẹ̀ pé àfi ló bú fún àmọ́ wọn ò lè gbé pé wọ́n ti kọ́tù òkè wá ṣe irú rẹ̀ lágbọ́dọ̀ wá mo rántí pé mo gbọ́ mo gbọ́ pátó ààrẹ mo gbọ́ pátó àṣẹ ìtọ́jú pàdánù nílọ́kùnlá wọ́n ti wá wípé ọ̀dọ́ kan bẹ̀ tó wá fẹ́ ọmọ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ kan wá fẹ́ ọmọ lọ́dọ̀ fámìlì kan ó sì dúró lé lé ṣùgbọ́n wọ́n láti dín náà àwọn ọba ò lè fún lọ́mọ lẹ́tọ́ àti ẹ̀sìn ẹ̀ ló dé ètò tí náà bá ti fẹ́ káwọn jẹ́ ṣé ìní kí ni wàhálà ní fẹ́ nípa ìkọlá lòdì náà bó tẹ̀lé ìkọlá lòdì náà tẹ̀lé náà pé ọ̀pọ̀ ní tẹ̀lé náà ta tó bẹ̀rẹ̀ ìkọlá lòdì náà ta ló wà torí òkè ayé ìṣẹ̀lẹ̀ máa ń pọ̀ láwọn ènìyàn òṣùpá tí lọ́tà àwọn ọba tí ọba tí lọ́tà àwọn ọba ti di títà ẹ̀bọ ẹ̀sùn wọn lẹ́sẹ̀ tó kàn tó di títà pẹ̀lú bọ́n lọ́tà àwọn ọba mọ rírì ẹ̀ka àti wọ́n ti kú bá lọ ẹni ní wọn lọ sí òkè náà ọba wọn. Dáa, kọ́ọ̀tù ló lé mi. Ah, Instead of to adjust it, then we cannot operate it. Have you understand Ah, So, and so the car no after can validate another deposit. Another deposit. Ona la sọ tó máa tọ́ ọmọ padà fẹ́ ara tó láti protect ọmọ ẹ̀gbọ́n àwọn ni wọ́n fura wáyé. Àwọn òkú gbọdọ̀ gbọ́dọ̀ àwọn yẹn náà ti mi tẹ́kẹ̀ẹ́ àwọn onímọ̀ pé ní dọ́tà ń bá sọ pé ní iṣẹ́ rí fọ́nbọ́n wa yìí ìlú ọlọ́dún sílẹ̀ àwọn làwọn gbẹ̀rẹ̀ lórí ìlú ọdún wa láti mú jẹ tó dọ̀ lóyún àbí ẹni tẹ́ ẹ jẹ́ tọ́ ìyá kan ẹ ẹ gẹ́gẹ́ àmọ́ òṣèlú náà dá fọ́nbì mẹ́ta ló ti jẹ́ tí ó ti tẹ́ tí ó tọ́ta rẹ̀ mọ́. ẹ̀wọ́n bí ìkọ́ tí wọ́n mọ̀ yẹn ẹ̀sẹ̀jà ti bá ń tẹ́ ẹ̀sìn gbà ọ́ Bẹ̀rẹ̀ tí a máa tó ìwọ ìwọ ọmọ àlè ìwọ ọmọ ìlẹ́ kò sí ìwọ́n tó ti fẹ́ dára. Sẹ́yìn máa tó pé ìyá àtọ̀dá ní àná. Yóò tẹ̀lé ara rẹ̀ láti dé bọ́ ìjọba ọ̀rọ̀ láti dé ẹ̀ ní nineteen ninety two yóò fẹ́ pàdé ìhayẹ̀ tẹ̀lé ìdìbò yóò fẹ́ pàdé ní káàdé ìwé fún mi. òkè ìdè kàkékè wù kò lẹ́nu ní ilé ìwọ̀n pàdé mọ́lẹ́ tó jọ ọmọ wọn ما كان أبوك امرأ ثور وما كانت أمك بابيتا bàbá rẹ̀ ṣe ẹ̀wù ìyá rẹ̀ lè sàtẹ́wù gbogbo àwọn ọmọ. tó lọ́fẹ̀ẹ́ra àwọn náà wọ́n kò lórí. èyí tí màá tó fẹ́ẹ́ fún fẹ́ wá pátó àtúnyà òun bẹ̀rẹ̀ ti dá àkọjá tó fún fẹ́ wá pátó àtúnyà pé ẹ̀ẹ́ tọ́ba ṣe é pé ọmọ àti wá sí wọ́lá ní òsì náà pọ̀lú ọ̀rọ̀ pọ́jẹ́ wà láti nínú àwọn olùmọ̀ ní wọ́lá ní òsì náà ọ̀pọ̀lọ̀ àwọn àti sọ wọn. Èébè tó bá ṣe tó bá ti pa wọn ẹ̀dọ́ náà ti pa wọn. Bìkọ́sẹ̀ ní títà ìbàdàn lórí ẹnìbọ̀dì tó bá sílé tó yẹn ti sí náà olùjẹ́rìí mẹ́rin wọ́n ti fọ́ wọn tí ó bá kú mi ẹ̀yin náà ti gbọ́dọ̀ sọ pé wọ́n fẹ́ kú bùkà ẹ̀fọ́ ààrẹ kò lórí ní èyí tí èyàn máa ń fi sọ pé èyàn fẹ́ kú òun ti pé ìjọ tó bá wọ́n pé bàbá kan jẹ tó fẹ̀kẹ́ jẹ́ bàbá fọ́ ọmọ yìí yìí lè wọ́n sọ́dọ̀ tó bá fi ìlé gba ọmọlọ́mọ ọmọlọ́mọ wọ́n ní ìta àlè sọ fún pé ó ní bàbá mi táwọn ìjẹ́ sẹ́mọ̀tọ́mà ohun tó fa òkè pé ẹ̀yìn ó fún àṣẹ̀rí àti níbi tó bá ti rí pé kọ́dẹ̀ ẹ̀lò mi lọ́mọ jọ ó sì fẹ́ gbọ́mọ fẹ́ lórí àpò ẹ̀gbọ́n tọ́pẹ́ ti á ní kì gan bí ọba fẹ́ kú bẹ̀gbẹ́ wù ẹ̀bí ẹ̀bá torí pé kí á wù lọ́mọ ìpàkà ni tó bá ti fà wọn fúnra wọn wọn bá fi hàn bẹ́ẹ̀ á ọmọ náà ló fi gbé ọmọ náà lórí àmọ́ tẹ́gbọ́n àwọn bá ti lé ní ẹ̀ma so fún ọmọ pásítọ̀ hmm? ẹgbẹ́ nígbà tó wá fọmọ pásítọ̀ lójú wọn àwọn tí wọn pé tó bá fọmọ yẹn lẹ̀ fún ọmọ yẹn wà lọ sí ibi rísẹ́ náà ìsìláàmù sọ pé kí ẹ má sọ ọmọ yẹn lọ́dọ̀ ẹ̀ sí kàkà yìí gbọ́mi ó lè tọ́jú rẹ̀ náà gbọ́mi ó lè tọ́jú ẹ̀ kọ́dà kéèyàn má sọ ni ìyẹn lè ti méjì inú kó náà tó wà náà lọ́wọ́ náà lókè kan lọ́mọ ló ti dùnà pẹ̀lẹ́ àkọ́rẹ́ lọ́n fi dáa tó ó gbọ́dọ̀ ọmọ ẹni kò bá mọ̀ pé ìlú ọ̀fẹ́ mú pé tọ̀ sí ìlú mo rò pé wà wá ní sọ kó fi wà sí àkọ́mọ ẹni. pé nígbà tó bá ti dogun rẹ̀ ẹ̀wọ̀n sí àkọ́rọ̀ wà fún tó bọ́ọ̀lù dáná láti tó bá mú jíjù kò sáà fún tó bá tó ti ní minority ló ń gbé tọ̀tọ̀ bẹ́ẹ̀ kankan sọ fún òun lọ́mọ ó bá bẹ́ẹ̀ ó ti lọ láti ọ àlè bọ́ lọ́mọ mọ́kù bọ́ ọ lọ́mọ. àmọ́ pé ìyẹn ti dà wípé lórí bọ́ ẹ máa ti rìn àtẹ́yìn ọlọ́mọ bá tọ́ ẹ kúrò fún bá lè láti máa ń gbé ìgbà òkùnlẹ̀ ẹ̀ wá pàdé lọ́dọ̀ rẹ̀ ẹ̀ẹ́ èyàn jẹ́ èyàn yọ̀wé yìí ìfẹ́ta àti pírísípà àwọn olùkọ́ ọ̀tẹ́ni wá ní ojú tó kò túbọ̀ yé tó kò sí ìtara olùfẹ́ ọ̀tẹ́ni tó yá lọ́rẹ̀ tó mọ̀ ọ̀gá olùkọ́ ọ̀gá yé ní ẹ̀kọ́ mo ti ní. <laughs> so ẹni kékeré ó yẹ kó ti sí kó ta pírísípà àti ìfẹ́ni tó wà mẹ́ta ó ní pé kó ti kú ọmọ tó bá ń lè wá ní ìjọ ìjọra rẹ̀ wó bẹ kó lọ sa tó sọ kó kó bẹ kó tó bá kó má sọ̀rọ̀ sí ẹ̀ lọ. kìí ní ìgbà tó bá ti sọ ọmọ rẹ̀ sẹ́ńtẹ́ lọ́wọ́ láti. tó ló bá láti bí fáwọn gbé ẹ̀gbọ́n gbogbo wa ní òwòrán ẹ̀dá pé sọ́ńdí ní ẹ̀dá pẹ̀ tó bá tẹ́wọ́ sáàtúwọ̀. ọwọ́ àdàdé wọn náà ọwọ́ sọ pé èdè fún ọ lórí pàṣẹ máa lọ rí ọ̀rẹ́ Ebe owó tó sáfẹ́ wá gbà àwọn òfin ìrìnlẹ́yìn náà ló ti kọ́ lẹ́wọ́ tó ẹ̀ta ìgbèrè ó ti ṣe ìpàtẹ́lẹ̀ ẹ̀yìn lọ́dá pàtàkì ní òfìnà. Tẹ́lẹ̀ lọ́dá pàtàkì ní ẹ̀kọ́ ẹ̀kọ́ òkú bá gbé sí yìí. Òun láti wá àtúntò nígbà tó bẹ́ẹ̀ ṣe báyìí, òun lè gbowó ìlú. Kéèjì ẹni tó kó bá tó ti fi bọ́ra rẹ̀ kó lè fún wa lọ́wọ́ tó bẹ́ẹ̀ lè nígbà. ẹni máa ń gbà tó kó sàmì jẹ́ pé máa ń ẹ̀rọ. sàkó fáànù ti ń jẹ́ ẹ̀rọ ààrẹ ṣé wájú ìgbòho àti nípa ẹ̀ka ẹ̀ka ààrẹ. ọlọ́wọ́ àdàmù ìṣúwájú. Ibu ìbáraẹni àwọn àpá àtàṣe náà ló ìjùmọ̀ pé ìjìmá ń bẹ lórí ìwà ara wọn ní ìpàdé wọn. ṣé ara wọn àpàgbé kì í lè má pọ̀pọ̀ ìgbà tó bá tó léwájú ìgbéyàwó náà ìkọ́ àtẹ̀síwájú pàmò máa ń bẹ̀rẹ̀ náà ìyá mi náà òṣìyá mi náà lè ní sáà àtẹ̀síwájú nǹkan tí ń jẹ ìyàtọ̀ sí ṣe láàrin àwọn ẹwà àtàwọn júùsà ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀rọ̀ nípa. Olú ìyàtọ̀ ni ìyé wá sí ìlú rẹ̀ gbé. Àtẹ́láti ti kò ní tẹ́sí ọ̀rọ̀ tàbí kì í sọ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ fún àkókò mi. Àsìkò tó dá lùbáríkà làkókò mi. Tọ́lọ̀ kan gba ẹni tí máa ń bá lùbáríkà káwọ́ pé ó gbà ní ìyè ìgbẹ́. Àlejò kàtà káwọ́ حرام قبل العلم في الظهور حرام قبل العلم في الظهور سبب في الظهور في أحبو تعالي أمرا من sebab itu tak hukum jenis jelas antara itu pilih dan pilih lagi di sebab ini sebab cerita yang terjawab pun awal itu tak berlain Òṣìṣẹ́ ẹ̀sùn tó kó ṣe òun kò tẹ̀sán tí ẹ ń bá bò lórí ìjẹ olóòrùn ẹgbẹ́ mi kò tí ẹ ń bá bò lórí ìjẹ olóòrùn ní láti bà wò bẹ́ẹ̀ bá fẹ́ bá rẹ̀ tó ń fi ra ìfẹ́lẹ́ ti pa mí kó wá sájẹ́ tà òyìn bá a ti sájẹ́ yìí náà bá sọ̀rọ̀ mọ́ láti jẹun bá wò lọ́sọ̀rọ̀ dáadáa ló ṣe ẹ̀rọ mi amọ́tàkùn kò sí fún tó ń wà fún ẹ̀sìn mi èyí bá ti bẹ̀ láti tí o ní ìfẹ́ sábọ̀ gbogbo bá wẹ̀ tó kàn fi bá kẹ́ ní ìjọba káàkiri lọ́dọ̀dọ̀ ẹ̀ ń bá wẹ̀ àwọn bá tẹ̀lé kù tẹ̀wọ́ bí tó sábà ti gbọ́ yẹn pé kò sí ìgbàgbọ́ ká má ṣe àpèjọ níta sí kò sí sọ́dọ̀ sọ pé àtòyìn lágbàtà báwọn náà ti wà fún lásìkò rọ̀gbọ́n náà ló wà fún lọ́jọ́ lásán èèyàn ti yẹ bẹ́ẹ̀ bọ́n tàbí sọ fún ìyàgbé báyìí láwọn afárá oúnjẹ oúnjẹ tó kù ní káàlù ìlú ìyẹn lè jẹ òṣèlú tàbí tó àwọn àmì àwọn sàárò ìlú wáyé nínú ọ̀sán àpá. ayàtọ̀ lè ṣe ìrìnàjò àti wá fẹ́ sí ìrìnàjò àti ìrìnàjò ṣe ìrìnàjò wa tó ṣe ìkọlẹ̀ ẹ̀sìn àwọn options tá a ní àti tá a ń ta àti pẹ̀lú ọ̀rọ̀ bí ọ̀rọ̀ western philosophy nípa ọ̀rọ̀ economic economy ọ̀rọ̀ títí ìgbà máa lè àwọn èèyàn. Àkọ́kọ́, Islam lẹ́la bẹ́ẹ̀ tó bá nílé ìtọ́lá ọkùnrin kókó láti máa gbà pẹ̀lú pàdé. Òun mọ̀ pé ní ìṣọ̀kan ìlànà fẹ́ràn òun ọlọ́run tó máa ń kọ́ wa lẹ́kọ́ òun ló ti gbogbo nǹkan tó wà nílé àtàtàmà kí èso máa bá wa lé tòótọ́ bá lè fún wọn ní ẹ̀ẹ́dùn tó ṣe pàmò àgbà náà àbí kò gbé yóò bá pẹ́ àtẹ̀hẹ́ àtẹ̀hẹ́ ọkùnrin bá ń kóró rè fóòbá lè ṣe léyìn náà tó bá fẹ́ wá yá lówó ohun gbọ́dọ̀ tó máa gbé tó yá lọ. Mo sẹ́wọ̀n sí yá lówó yẹn èdè fúlàsì. Náà lẹ́yìn bá tó lọ́la fún mi ò yá mọ́. Bọ̀dù ká tẹ̀lé yóò yá. Yọ̀dá ọ̀sán tó wà tó jẹ́ káàrọ̀ ọ̀sán ìdúró máa yẹ lówó àti òwe. Àbí? láti ta fún option yẹn náà lè ló fèrè lọ́sì ayàpọ̀. ẹ̀kọ́ mi tẹ́lẹ̀ option tó kàkà lè ó lè kọ́ lówó ra ẹ̀mí mi ò pè é. tó lè fún ọ níṣẹ́ tó kọ́ lówó mo lè ṣe lè bọ̀ ká bùkátà ni. tó lè yá ọ lówó ọ̀dà ọ̀nì ọ̀nì sáńpẹ̀ sí i.

ọ̀tọ́rọ̀ tó lè ní ẹ̀sẹ̀ lọ́wọ́ wa ọ̀nà sì ní bẹ́ẹ̀ àlẹ́yìn ọ̀ṣọ́. torí tí ṣe ẹ̀ka ń sọ lọ́wọ́ gẹ́gẹ́ pẹ̀lú ìgbìmọ̀ inú pẹ̀lú ìgbìmọ̀ ní ìwé àìdá àmà ẹ̀sìn kátàkátà wà pọ̀ lórí ń tẹ̀kọ́ pé love is blind ẹ̀yìn nínú àti jẹ́ blind yìí ò ní rí nàmá bẹ́ẹ̀ sẹ́lẹ̀ ní bàtà bá bá àmà láyé àkókò hù èèyàn àwọn láti lákòókò láti kọ́nà tí a bá kò sí ìrù wà ní ìgbàjọ́ nílé wọ́n kò kò kọjá wọ́n yẹ máa dà orí rẹ̀ pé ìwò ló mọ́ra sí ti ní ọdún tó irú ẹ̀ ní fóònù àgbẹ̀ lọ kó máa wà ọ̀ náà tó tó lè jẹ gbogbo àbájáde ọ̀fẹ́ ti kàlí láti báyọ̀ ọ̀fẹ́ ti kàlí lọ bọ́ ọ́fẹ́ ní ẹ̀ nìkan ló sì ṣẹlẹ̀ lọ́kọ̀ ṣẹlẹ̀ àtẹ́ta lẹ́yìn káàkiri tó fi ní ọ̀nà ẹwà náà kẹ́ ẹ̀ sọ pé wọ́n sọ fún ayàtọ̀ kejì yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó débẹ̀ fún báwọn èèyàn náà sọ fún olórí ńlẹ̀. ẹ̀yìn náà mọ̀ wọ tó ní bùkátà ìlànà tó mẹ́rin ní ìlú ló gbé máa ń wá fún ìyàtọ̀ tí ò gbé fẹ̀fẹ̀ lé àti máa ń wá àbúrò òkú ìlànà. tẹ̀lé náà sọ̀tẹ́lẹ̀ náà máa ń lọ́ọ́ àti ìdíje òun ò ní ṣe bẹ́ẹ̀ bó ti rí ni ṣùgbọ́n ẹni tó wà ní tọ́lọ̀ ọba tọ́lọ̀ ọba lọ́rọ̀ ni àwọn kan bẹ tó ṣe pé tó bẹ tọ́lọ̀ ọba lọ́rọ̀ lọ́rọ̀ di ẹ̀sìn ti kalẹ̀ lẹ́yìn ẹ̀sìn ti gbẹ̀gẹ̀ kan gbèsè wọn náà ló dúró adé ti pé òun fẹ́ gba kòndíṣà tó kó bàtà tó bá gbà tán ìtẹ̀tẹ̀ fún wọn rẹ̀ wíṣọ owó fún ọ Then already gbogbo wa ń bá a nǹkan owó rẹ̀ tó. Ọ̀fẹ́ tí gbogbo wa gbà bàtà ti pọ̀ jù. Ó dà kó ṣe gbà sábà ṣe kó ṣe fi lọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àkàndùlà ní ilé òbí yẹ yìí. Lọ́kọ́ rẹ̀ lọ fún kọ́tì gbàgbé. <laughs> Ó ti gbàgbé kéde bí òun náà ṣe bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yàtọ̀ ọjọ́ adúmọ̀lá wá sí. Wọ́n gbà pé gbogbo tó ti mọ́lá ọ̀sán tó bá pa ẹni ten thousand bẹ́ẹ̀ one thousand ní ìjẹ̀lẹ̀ yóò kà gbogbo ten thousand lọ́nà yóò kà sọ́dọ̀ èso máa fámílì káàkiri kó fi gíláàkà àti máa wá ẹgbọ́ tí ó hàn pẹ̀. Tó ẹni ìyẹn ẹ̀ lè bá ọ̀rẹ́ náà ní ṣẹ̀dá àgbègbè wa àti fẹ́ tó náà dá ọ̀rẹ́ náà kó sí tẹ̀lé ṣẹ̀dá àgbà ẹ̀yìn náà wà pẹ̀lú ọkùnrin àti ọlọ́wọ́ àkọ́rọ́ tó ti di. Òròyìn àwọn pé kí ni ó ti di? Lọ́dún ti sáà ní mẹ́sìn yẹn báyìí. Tó bẹ́ẹ̀ ni ìyẹn tà kan fún ní o. Kọ̀mọ́tò ló gbé gbé gbókò lówó tó ní bọ́lọ̀ lè rà á wù. Àjọ ìṣòro ìjọba ti da ìtẹ́jú àwọn èèyàn tí wọ́n bá bá lọ́jọ́ ìrú ìjọba ló yẹ kó máa gbé ìjọba nígbà tí ó wà lọ́wọ́ gọ́ọ̀mà máa tà kan ní two million ní wọ́n fi kalẹ̀ fún wọn ní five million ó san owó ìwọ́n tó jẹ owó sí náà pẹ̀lú kẹfọ́ ìlú kẹfọ́ lẹ́nu pé kò sí mọ́lọ́ ìlú fún ẹ̀ka gbogbo lẹ́nu tí ìdá ní ọjọ́ òbí ti fẹ́ so tó bá ti lé ní ọ̀sẹ̀ lọ́wọ́ òlìṣẹ́ náà pọ̀ síta tí ó bá ló ná ẹ̀yìn yẹn ní bá ní pípọ̀ náà ní ti owó tó bá lè fún wọn kà wọn bá yọ sí owó ìṣẹ̀lẹ̀ aláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ lánàá bẹ́ẹ̀ tó wọ́n lọ́wọ́ bá ti lè yá àti máa ọlọ́run olùbí kàkùwò ó kọ ọlọ́run ọba tá a sọ sílé afẹ́ ká àwọ̀ ọlọ́run ká àwọ̀ ọlọ́run káàkiri tó lára káàkiri tó dé ìgbàjọ́ tó bá wà kíké kéé ti pé bóyá tó bá ti pé kíkọ̀ ló bá dá tó bá bá kọ́ oṣù yìí àwọn olùmọ̀gbò tó bá ti kọ́ oṣù tó ta orí dé nígbà tí wọ́n náà fẹ́ ṣe àtàkádé obìnrin máa ṣe náà ìjẹ́ra tó náà bá ṣe fún ọ ìwọ náà fẹ́ ṣe hàn olùfẹ́ ṣáà ẹ̀ka ìṣòro nílẹ̀ dáhùn rẹ̀. ẹ̀sán àgbà pọ̀lú ọ̀pẹ̀ ara ní pọ̀lú ilé ìtùnà ọlọ́run ọmọ ní ilé. Ìgbà tó kọ́kọ́ ti tó fi jẹ́nà tó kúta àwọn ọmọ ọdẹ bí ẹ́ àwọn àdúgbò ìmọ̀ tó láàrín. Sàmì láti bí ìlú àdájọ́ ìmọ̀ mi. Ara ní pọ̀lú àti kò sí pé tó mẹ́rin ṣe ní orúkọ tó bá ìdẹ́ ìlẹ̀ tó kù ní lọ. èyí tó ní láti ilẹ̀ ló wà ládùúgbò nígbà ìṣòro títọ́ lọ. ọ̀kan àkọ ìbá ìpínlẹ̀ kan ààbò ọ̀kan àkọ náà pé àkọ ọ̀dà ìpínlẹ̀ ọ̀kọ̀ ni. Wàlá hàwùlà wàlá kúwọ́sá ìlà ìlú. Ṣé ìtẹ́mà pé títẹ́ pọ̀ sílẹ̀ òṣèlú fún àkọsọ bísíǹsì wa lọ́sẹ̀kẹ̀ bá kò kọ́ àkọsọ bísíǹsì wa àmọ́ ń tọ́ lọ́nà tó yà ilé sí wa ni ọlọ́run láti fẹ́ tabla yìí àti èèyàn ti láyé nà iye àìlẹ́sì ló dà kòmítà ìbá ti sọ lábàjá ní ọlọ́run náà ní kó nínú mọ́tò náà tó bá ti tẹ́lì tó bá ti fi tẹ̀síbà tó ní kọ́ mọ́tò fóònù rẹ̀ ti àìlẹ́ yìí pépé tó fi síbẹ̀ tó bá ń sọ̀rọ̀ sí ẹ̀ òun ló fi síbẹ̀ tí wọ́n ló fi mà ká sọ̀rọ̀ sí òun tó kó ti gbé kó ní ká fún ẹgbọ́n mi yé ẹ̀ ọ̀rọ̀ tíẹ́tà ó ti ra ẹ̀ kí ni ìdáhùn ìlú rẹ̀ tí èèyàn lè bá ṣe gbogbo wọn bá ti sọ síbẹ̀ òun náà lè fi wọn sí òun náà sì ní kéèyàn wọn ṣe ọ̀sìn ọ̀sìn. Tẹ̀wá ní influence ní kí ń mọ̀rọ̀ kó fún ra ẹni wa. Táà bá sọ̀rọ̀ bísíǹsì náà, sometimes nọ́mbà àwọn pátì tó bá wà bàbá fẹ́ pọ̀ tó, àwọn náà ní kí wọ́n ní yóò borí. Some other time, owó máa ń jì sáà ní ìlú ẹni rẹ̀. Ó mọ̀ nípa bọ́ọ̀lù ọjọ́ bá wà, ó mọ̀ òun lo pọ́ǹtì yìí anytime tí ó máa wù bá yẹ nìkan ní gọ́ọ̀nà níbi kan òṣìṣẹ́ yìí ọ̀rọ̀ ìṣẹ́ àkókò lẹ́rọ̀ ọ̀sẹ̀ náà tí ẹni yẹn bá parí tẹ́lẹ̀ kakọ́dọ̀ èsì ọ̀dọ́ kan ìsìláàmù sọ́fẹ̀ẹ́ tó máa jẹ́ lọ́sàkó ní mọ̀ṣẹ̀bí sẹ́ẹ̀lì tẹ́wàá ìṣẹ̀lẹ̀ bá wá dé padà tí wọ́n bá ní kọlù ó mọ dúkìá ènìyàn ó mọ wà lórí yóò wá da áàpù sílé ní ìmọ̀ ní sínú wọn kó áàpù ní áàpù débi báwọn yẹn máa ń sá láti ṣe fún wọn lórí wa lẹ́yìn ìgbà tó ìwọ́n gbọ́dọ̀ ká gbogbo kí n gbọ́dọ̀ ká ó ti dá ìlú àbọ̀ tó báyìí kúrò rẹ̀ wọ́n ti ṣe kàwé nígbà tí mo rẹ̀ ẹ̀rọ àgbọn ẹ̀rọ yìí wá bí màmá ìdílé náà wọ́n gbà tó sàrẹ̀ sá wọ́n ní kó mọ̀ lọ ọba pàbó rẹ̀ sábà ní fẹ́ẹ́ yàwó lòun jẹ́ lọ. báwo ni yóò mọ bàbá yìí wọn ò jẹ à kí ló dé tó bẹ́ẹ̀ yẹn bá bá wọn lò sí tẹ báà tí wọ́n ti kó lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ àwọn àbáwọn gbé abọ́ kò yẹ ní fífífì àwọn ní fífífì tó fà tí ó mọ̀ òfin ọ̀gbẹ̀lá ètò bóyá wọ́n sọ fẹ́ẹ̀kì wọn tó bóyá wọ́n dúró wọn á ní ilé wọn kò sọ sílẹ̀ àti ilé pẹ̀lú ó dúró lóòótọ́ bọ̀ tó mọ̀ bóyá àti gọ́ọ̀nà àwọn yóò fẹ́ báwọ̀ sí bísẹ́ẹ̀sì influence wípé o jẹ́ gọ́ọ̀nà yóò kọ́ láwọn privilege kan kọ́dà tó bá náwó ìjọba àwọn èèyàn máa ń wó fún gọ́ọ̀mà lórí tòkúnjẹ́ gọ́ọ̀mà àríbáwò bí gọ́ọ̀mà bá fún pé ẹ̀kún lọ́gbọ́já lówó ẹ̀bá ti fẹ́ fún òmù influence yẹn ó fẹ́ kan fún wọn náà privilege ó jẹ́ kówó rẹ̀ lékún kódà bó balẹ̀ náwó jọmọ́ ìrètò influence tí wọn náà náà la fẹ́ gbà fáwọn gọ́ọ̀nà òfin lè ṣe fún tó tẹ́lẹ̀ bá ti lé fún half bread wà máa mú so influence náà máa ń lé fún bí ọ̀rọ̀ voting right but tó bá ti pé ṣòro dàbí ọmọdébù tẹ́ ẹ ṣe kẹ́ ẹ tó wọnú business ẹ bá tẹ̀sẹ̀ pé náà ní voting right tó ti tó bá ti gbà ìsàlà ẹgbọ́n mi it's an nínú Islam sọ pé ṣáàtù condition lè níkẹwà bá ní kìí ṣe condition tó wà invalid tábàkó tako kan bọ̀ tí ò bá ti sí májẹ̀mú yẹn láti bẹ̀rẹ̀ léde àti ò bá ti sí automatic tí májẹ̀mú yẹn bá ti wà pé anybody tó bá ti ní ṣẹ́jọ 14 right ẹ̀ náà ṣe kí níjò tó bá dẹ̀gbà kò tako kan kánú sílá because ṣe é mọ̀ pé káàtà lè mọ̀ bọ́ rọ́bà náà fún ara rẹ̀ ṣé ẹni tó lówó ṣébó ni bọ́rí ẹni tí iṣẹ́ ni army bàbí ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tó lówó ní mọ̀gí pọ̀tíṣọ́ pé ó gbọ́dọ̀ gbé owó yìí kọjá nígbà yóò business account gbọ́dọ̀ fi ní báyìí lẹ́gbàá pé níbi ẹjọ́ ṣẹ́ náà ní iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lọ number wọn wọ́n fún privilege bẹ́ẹ̀ wọ́n tó fún privilege ní pé jọ́ tí lọ́ ti tẹ́ bá ti bísínẹ́sì tán ẹ gbọ́dọ̀ ọkọ́ méjọ pé kápítà àti ẹ jáde ìgbọ́kẹ́ máa tó sọ̀rọ̀ kọ́ mi wọ́n lọ pé àbíbóhù wè kọ́ yàtò lè mà profit àti protect capital so tí wọ́n pé kí ẹ tó lè declare profit capital gbọ́dọ̀ jáde tẹ bá ti jẹ ẹdi owó ten million fi business life ẹni tó ń jẹ náà ti wàhálà ó ṣe gbogbo tẹ padà wá rí ten million náà lẹ wò nígbà kankan oníbàwọ tí gbogbo tẹ gbọ́dọ̀ jáde tẹsọpọ ìgbọ jẹ sàkó sí lu wàhálà ẹgbẹ́ wọn fún un náà ní privilege rẹ tó tó báyìí tó bá ti gbòmí yẹn ní àbágbá pẹ̀lú ìkàtó sáfò nẹẹsì gbọ́dọ̀ pípọ náà ń bẹ lára àtẹtẹ ìgbò ah, àti ìgbà tó ìgbò dé ó ṣe ti títọ̀ ní bó ti mọ̀ tó fi yàn lẹ́nu tó owó pàtàkì lọ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ fún lọ. ó ní sábà ti fẹ́ bóòtù pé àti wèrè àtọ́ba bóòtù nǹkan náà wọ́n ní. ẹ̀gbọ́n ó ní àwọn ọba náà lára nígbà tó kọ́ bẹ́ẹ̀. ẹ̀sùn náà sọ̀rọ̀ bóòtù nǹkan bẹ́ẹ̀ mọ̀ wọ́n kéjọ lọ́lábẹ́já ń dábẹ́ ìjọba wọ́n dìbò Trump tẹgbọ́tàkọ̀ àwọn dáadáa lábẹ́já tẹ́ọ̀nà lọ́wẹ́ tó bá àwọn pèé bóòtù olè bóòtù rárá ẹgbọ̀rọ̀ jẹ́ sí Amẹ́ríkà lọ́wọ́ sọ́bá ọ̀nà àkọ́kọ́ dà ṣubú tí ó ẹni ẹbá gba kápsù ọ̀pọ̀lù bọ̀ tí ó bá ti kápsù ní kò sí lára àtà àkọ́kọ́ lọ doctrines wo ló sọ wọ́n ní èdè wọ́n wọ́n ní àwọn tó jẹ́ àwọn ìmáàmù táwọn sọ pé sí ànápọ̀ ọ̀sán tó àpá ìmáàmù ìmáàmì àwọn ìmáàmìyà àwọn tẹ́lẹ̀ ìmáàmù lọ́wọ́ ní ìran wọ́n ti wà ní táwọn wà ní wákàtí náà kò sí ìran náà kọ̀ àwọn ìjọba ní ìran náà wọ́n láwọn ìhà ìmọ̀ tó jẹ́ méjìlá wípé déédé ànábì ọlọ́run ọba ni wọ́n pé àwọn náà ti ń gba wáyé jẹ́wọ̀n ọ̀dẹ̀ lè ṣe ní pé wọ́n gbé wọn sípò wọn ànábì ọlọ́run nọ́mbà one nọ́mbà two ìmí wọ́n lè máa kọ̀ǹtẹ́ẹ̀tẹ̀ láàrin àjọ tí wọ́n ní groups wọ́n ní tọ́lá fún káàkiri àwọn kan nù wọn wọ́n gbà wípé Quran ìgbàjọ́ ká yìí kò pé ẹwọ́n wípé màá yí àwọn tí ń bọ̀ wá ní first one ṣe pé ó ti wọnú kòtò wọ́n lọ́ba yìí kéré ló ti wọnú kòtò kò lè dá àkàkà ṣe nígbà kò tí ì jáde wọ́n gbà wọn ní ìsirè wọn lọ yóò mú kọ̀ sí ìtura àníwá ọmọ tó ń sábà wọ́n mú kọ̀ sí ìtura àníwá. kò sí ìbá mi lè fi ìlú kọ̀ á nìkó wà káàmù sí lọ́dọ̀ ilé mi kà sábà tó ti kú bẹ́ẹ̀ lè mi. dẹ́n atọ́nà àwọn míì ló wọn tí wọ́n gbà pé Aisha ọ̀sẹ̀ aláwọ̀ ọ̀nà oníṣìṣẹ́ bẹ́ẹ̀ bá fi lè pèlú ìbẹ̀ kékeré ní gbogbo pẹ̀lú àníwá ọlọ́ọ̀bà ẹ̀tẹ́ bá sọ pé ìtọ́lọ̀ ń fọ́ ọmọ fún ọkọ̀ tó ń dẹ̀ ìrìlú ṣẹgbọ́n mi ẹ̀hẹ́n lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ ń bá àwọn sàdá ìdájú wọ́n kílé mọ̀ fáwọn sàdá àti gbogbo wọn kèbèrè ni wọ́n àbáwọn márùn hmm? tọ́ta wọn kan ní iná rẹ̀ tó wọ́n sọ lẹ́yìn gbọ́n tó wà níbi ọ̀rọ̀ ṣírùkù náà gbogbo ṣírùkù yìí ayé àwọn tààrí ìwà tààrí ìlànà wọ́ṣí mọ̀ṣáàrí ìlú pọ̀ lọ́dọ̀ àwọn ará ìran ìlú mọ̀ṣáàrí mọ̀ṣáàrí ti pé ibi tán ti lábájá sí ẹgbẹ́bẹ̀ láàmà wá sí sọ̀wá òkú àwọn tàkà àmà pé ayé ti kó ṣùgbọ́n mọ̀dára lọ́dọ̀ wọn yá hòtẹ́ẹ̀lì yá kíní kàlámù yá àlè yá kẹta wọn ò máa pe àwọn èèyàn ká ti kú títẹ̀ ẹ̀ka pọ̀ lọ́wọ́ àwọn tó jẹ́ ẹ̀ mọ́tòlá kan ọ̀la àlọ́ then ṣé yàtọ̀ bẹ láàrin kúkúrú àṣẹ àti pé ṣé alẹ́sọ pé mùsùlùmí kó sínú kófù yẹ then ìyàtọ̀ bẹ láàrin kúkúrú àti ṣírkù ní ìtumọ̀ bàtà ẹ́ǹdì rẹ̀ bàrà jẹ́ kankan kí ni yàtọ̀ ẹ̀ òun ni wípé gbogbo ṣírìkù òun ni kúfù àmọ́ kì í ṣe gbogbo kúfù òun ni ṣírìkù tabarẹ ní ìfẹ́rí fúlò wò gbà kọ́lọ́ ọ̀pá bẹ̀ káfíìrì èyí tó lóṣèlú. tabarẹ nìkan tó bá ń pè nǹkan mí ìmọ́lọ́ ọba tòun bó lè ṣírìkù bá ọkùnrin ṣe kúrú pẹ̀lú ọlọ́run wọ́n yé ni so kúkúrú fẹ́ ju ṣírìkù lọ àmọ́ a bá tún ṣírìkù ní ṣírìkù akbar ṣírìkù tí ń gbẹ̀yàn kó nú ẹ̀sìn ṣírìkù akbar mí ṣírìkù gágá àti kúkúrú akbar ìdájọ́ kan láti wọ́n jọ pé ẹnìbọ̀ tó bá ti kú lórí ẹ̀ tó kú bá yóò wà kálà lórí náà yóò wà gbélé náà ó ti wá rí mùsùlùmí tí ó wà kó sí kófù tó bá kó sí kófù tó dẹ̀ fi kófù tó kó sí ó mọ̀ pé kófù ni ó ní hàn dáadáa kófù yẹn lè jẹ́ kófù tó jẹ́ kófù akbar kófù yẹn yóò nà gé ìsìlámù ọgbọ́n mi bọ́tọ́ bí kófù tó bá kó sí ó jẹ́ kófù akbar dàdí sáà ní kófù akbar pé àwọn nǹkan tí sẹ́rẹ́ àkùlówọ́dù kófù fún àwa náà wá lò fún gbogbo bọ́lá ṣe lò fún bára ṣe lò fún àmọ́ tí ò ní ìdájọ́ kó ń gbéyàn kó nu ẹ̀sìn ṣẹ̀gbọ́n mi ní ti báyìí kéèyàn bá búra pẹ̀lú nǹkan mi ọ̀fẹ́ ọ̀tọ́lọ́ alhassan gẹ́rì la ṣírkù ní mẹ́tọ́ but ní táwọn àfa pè é wọ́n pè é sí méjì tó bá ṣe fẹ́ gbà tó búra pẹ̀lú nǹkan yẹn fẹ́ àtọ̀tọ̀ lọ́wọ́ ọba lọ́kàn rẹ̀ ó gbé sípò ọlọ́run bó ṣe tó ọlọ́run tó ló ṣe gbé sí àbógbéjọ ọlọ́run lọ ṣírùkù tó gbé kóòmù ẹ̀sìn tó bá ṣe pé ìsìn ó búra tó kó ti kọ́ máa lẹ́nu rẹ̀ àbójúgbọ́ aláwùjọ rẹ̀ ní ìtọ́ náà sínú ṣírùkù asgari so ìtumọ̀ ẹ̀mí ṣírùkù asgari ní ti òun ò negate the whole of one islam òun náà dàbí ẹ̀ṣẹ̀ ńlá ńlá ga fún ẹ̀ bẹ́ẹ̀ náà ni kúfúrú náà bí náà òun ni kékeré èèyàn kéèyàn jọ ọmọ bàbá kan kéèyàn jọ ọmọ fámìlì kan kéèyàn wá claim fámìlì mi kó fúlù àná ìgbẹ́ tòkùté téèyàn bá wá ṣe irú ẹgbọ́ tó kónú fúlàsì lọ ara dáàbò sáà pé ní kúfùrù ní àlìyá kéèyàn kú kó máa wá sunkún aró ara dáàbò sáà pé ní kúfùrù tó bẹ́ẹ̀ àwọn asòfin ni wọ́n ṣe òun ni apáànù fìlànsáàtì ah, kéèyàn fáàbù kan ẹbí ẹ̀lú ní pé àwọn lágbàjá ọ̀rọ̀ ajá làwọn ara rẹ̀ tó ní alfáàrùbí àtàrà bí ẹ̀mọ̀ ti fáàrí pẹ̀lú ẹbí jẹ náà àlẹ́bí láwọn nǹkan yìí ò wà kúkú táwọn àjà ìlú àbí òfìdọ́fà àwọn ìjọ ohun gán ṣe ìgbà fún òkú ìbílẹ̀ tó má ṣe òfin ẹ̀kọ́ abẹ́nìyàn ọmọ ẹ bóyá tó pé ìlú òfin kan pọ̀ láwùjọ tó fi mọ́ àbí ọmọ pé bẹ́ẹ̀ ni àti kó ṣe pé ẹni yẹn kọ́ o wọ́n kọ́ tẹ̀ ṣe abẹ́ni yẹn kọ́ o ó ṣe tàwílù débẹ̀ ẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ tó sọ òun rò pé bẹ́ẹ̀ nìkan ẹ ṣe rí àmọ́tàkà bá kùkù mọ ọ̀rọ̀ rẹ̀ kúkù ló jẹ́ ẹgbọ́n mi tó tó wáyé kúkúrú àgbàgbà tí ó kéèyàn bá mọ́ kéèyàn yóò ma àbí wọ́n kọ́ jẹ àbóṣe ta àwílù àti gẹ́gà kọ́lá tó ṣe kúkúrú akọ́bá náà kọ́ àtìlọ́pọ̀ nẹ́gbẹ́ tàbí jẹ torí pé mọ̀ wá ní àwọn eléyìí jẹ́ rízìn sáàtì ní gbé dájọ́ ni láti sọ wípé lẹ́yìn tàkúlù mà wákọ̀ àfẹ́kúfúrì wákọ̀ àfẹ́kúfúrù àrẹ kí gbogbo èèyàn tó kó sínú kófù láàgbé dájọ́ kófù torí pé mọ̀ wá ní ìlú wa èèyàn lálàá ó jẹun ó sì bọ́ wọn bọ́wọ́ bá ó bẹ́yàn tó pọ̀ lójú tó lára fẹ́ àwọn tó ṣe tọ̀ mọ́ọ̀ṣì pààlà ṣùgbọ́n tó bá ṣe pẹ́ nìyẹn nígbà tó ṣe tán wá ẹni tó bá mọ̀ tí o ilé yìí ló kàn parọ́ fún ọgbọ́n bá ti mọ̀ fún ọba wẹ́dà ọmọ tó létà tó tó ń fẹ́ léèkì ma kó bẹ lọ́wọ́ ọba ni ẹgbẹ́ rẹ̀ pé ọlọ́run fọ́nà ọdún mọ́tò fáfi gbọ́dọ̀ pé lẹ́yìn náà bá ní máa jẹ́ sínú àbẹ́dá kò gbé lọ fún un because tẹ́ẹ̀rí ti fà pé èèyàn fẹ̀ kan mọ bẹ́sìsì nǹkan tí ó jẹ́ sábà bí ìyá àyàn kò sọ pé ìyàwó lọ rà àìmọye nǹkan tí ìyá àti àti ìṣẹ́wátà mọ́ tó fà á sáà sí ìbẹ̀lọ́ ọ̀pá pàdé alùmọ̀nímù ní pé tí bá ń ṣe ìwọ̀n ní tí ọ̀bẹ̀ lọ́wọ́ bá bọ́kọ́ lọ́n pè lọ kò sì wá mí tí ó fi lọ lọ́nà àbáyé rárá kó mọ̀ pé kí ni kí ni kà mí ní tó bá wọn lọ́wọ́ mí nìkan tó láwọn ni ẹ mọ́sálásí tó wà nínú ilé báwọn tó jẹ́ bí kọmíṣánná tàbí kí ni tó bá ṣe yí pé àwọn tẹ́ sọ yìí lóòótọ́ hmm, tó tó bá wọn ò gbà pé kọ́mọ jáde kọ́mọ sí ìrànlọ́bí ní pápá ọmọ wọ́n sì pọ̀ lọ́kọ̀ọ́dún pọ̀tọ́ fún wa bá kọ dédé ẹ̀ kò dàrú ẹ́ gbogbo èèyàn náà làwọn fi ń pè ń báyìí láwọn ìlú tó dá wọ́n lẹ́yìn bá jẹ gọ́vùnà ní Egypt yóò sì tó máa lẹ́kṣọ̀ ní kíláàsì ẹ àwọn bẹ̀ẹ̀ kan ráwọn lídàtí wọn jojoojúmọ́ àwọn tí wà nínú kan láì rí ẹ káńsílọ̀ kan fún fẹ́ bá dúgbò mi tó jẹ káńsílọ̀ mọ́ ọlọ́run fẹ́ sá lọ ẹ ká tó wá so kò ṣe èmi rò pé pẹ̀lú security tó wíyàn rẹ̀ tó yẹ kóhun náà lè wá kí jùmọ̀ account security rẹ̀ tẹ̀lé ẹ náà mo sọ pé mo fẹ́ ọ yẹ kó mọ tí wákàtí márùn-ún kí ní ń ṣe kí ní ọ̀rọ̀ tó méjì ìjókòó àmì kí ni wàhálà sáńdà mara tó náà oníkan náà ń táyà tó fẹ́ pa ni òun ká yọ̀ lẹ́ náà tẹ́lẹ̀ tẹ́wọ̀n pé ìjòkó kọmíṣánná náà tẹ́ bá ti wà àwọn ilé òun ọ̀gá tó fẹ́ kọ́mọ́ kíláàsì kò fẹ́ tó ní ọ̀la afẹ́ ṣe yọ̀dà ó sì tọ́ mọ́tíláṣí ló tún fi géètì náà náà ìbúlé afẹ́ ẹ̀ ń sì tó kò ṣe tó gbọ́dọ̀ nígbà tẹ́lẹ̀ tó bá ń ṣe nígbà tí wọ́n mọ̀ sí jẹ́mọ̀ náà tọ́lọ̀ kó gbà tó wọn á sáàdà kó táwọn sáàdà wọ́n máa sáà kó kọmíṣánná kó mọ́ máa wà lára tí o bá ti pàdé hmm, àtẹ bẹ̀rẹ̀ ká kì í di tókó jẹ́ kíláàsì tí wọ́n ti jẹ́ kíláàsì ó ní bẹ́ẹ̀ nǹkan tó bẹ̀ kan bí ìjà náà ó bẹ̀ kan ju ìtọ̀ àti lọ́rọ̀ kí ma ní ìjáde mà yí ẹ̀dá láti kó gbé lọ pẹ̀lú owó ẹ̀sẹ̀ náà bàtà tó kí tó kí ìjà ẹ̀dá lọ kò tí tó yẹn ìwẹ̀ náà ó gbé gbogbo ẹ̀ àmọ́ torí kó má kó wá wá pàdé ẹgbọ́ ẹ̀yọ́ kò wá tí wọ́n bàbà mú tí ò bá ti nígbà tí òfin parí o ẹgbọ́ mi kò bẹ̀rẹ̀ kó mọ̀ kó fi ojú ẹ̀ lọ àmọ́ kéde bí bóyá o lè gbé tẹ̀lé kọ́ nǹkan tó jáde lára rẹ̀ kò fẹ́ ká tó nǹkan sí ó yí ìyẹn sórí ń jẹ́gu ẹ̀ náà lọ́dún ẹgbọ́ ọ̀rẹ́ tó ń bá tẹ̀lé wọn wá ń ju pépà pé ẹ sáà fún gbogbo ẹ̀ bàbá àti ìgbà sọ́nà tẹ́lẹ̀ ọ̀fẹ́ níwẹ̀ ẹ gbá gbogbo ẹ̀ lọ́dún ẹ̀tọ́ òdí ọba ṣe bẹ́ẹ̀ tó ti àmọ́ tó ní wọ́n fún ọkàn láwọn àwẹ̀ fúnra àwọn tó ti pé òun lè ọ̀sán lè wà fún mẹ́fà bóun ló ti kàwé wọn mo ti ṣe àtẹ̀sọ̀tẹ̀lá àkàlàyé fún wọn ní àbílì nàìjíríà àlẹ́mí nàìjíríà yóò wà ní ìdájọ́ àdéhùn àdìnàwá fún sàmáà nípa tó ń tẹ̀sí nípa mọ̀ pé tó bá wá yóò lò fọ́tí dé ìrìn ayé nínú fọ́tí dé ti ìjọ alákọ̀ọ́kọ́ rẹ̀ tó lò yóò dé dé dé ọdún ìjọ kan ìjọ kan ìjọ ẹlẹ́sìn tó lè lò sùn kan ìjọ ẹlẹ́kẹ̀ẹ́ta ó lè lè ọ̀tẹ̀ kan àwọn tó lè wọ́n àdàkà àwọn tó lè lò sẹ́nu ẹ̀kọ́ mi wọ́n á bí anábì tó bàbá anábì kò láti máa rẹ̀ anábì sọ pé kọ́ọ̀tù ìlú láwùjọ kọ́ọ̀tù ẹ̀kú túmọ̀ tẹ́lẹ̀ tó fún wọn pé láwọn ọjọ́ tọ́jọ́ wà bó ṣe wà tẹ́lẹ̀ pé àtàbá ti kí máa ń rẹ̀ àmọ̀mọ́sẹ̀ àbájáde nígbè tán pàtàkì mẹ́ta ní láàrin tó gbé àti yóò rẹ̀ tí wọ́n láti mẹ́ta bá ti tó ẹ̀sìn gbogbo àtàbá ti kí yá rẹ̀ tó ìtàn láàrin tó pàwọn oníyẹn náà wọ́n wo táìmù ìgbà tó ṣe rí pé wẹ́dà bá nọ́mà àbí wẹ́dà àwọn tó nọ́mà sí lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́pọ̀ wọn wọ́n wá ní táìmù ìmọ̀ nígbè sọ aláṣà làwọn wà ní òkò sábà dé ní ẹ̀fà àìjí táìmù ọ̀hún ti wọ́n ti máa gbé ọ̀hún sílẹ̀ láti wọ́n láti máa gbé ìran máa gbé ìlàwé tuntun àbí tó wọ́n ti ìyàwó kejì àti ẹni tí wọ́n fẹ́ sílé kan gbégbé èèyàn fẹ́yàwó àbẹ̀ tó jẹ́ bàbá yẹn fẹ́yàwó ìrọ̀lẹ́ kejì ìrọ̀lẹ́ kejì yẹn ti fẹ́ ìmọ̀ ní fẹ́ ọmọ lẹ́yìn ẹ wá wí fún bàbá yẹn wọ́n wá kọ́ ọmọ yẹn sí ọ̀dọ̀ fámìlì ìyàwó ìjọba wá dàgbà ní àwọn ti fẹ́ mọ́ ìgbà tí ó tún wá mọ́kọ wálé ọ̀tọ̀ wọn á bù sí fẹ́ mọ́ àwọn tó wá jẹ́ bí ẹ̀gbọ́n fún lọ́dọ̀ àwọn ọkọ̀ tó ah, wá ti wá pé padà tó á sí ẹ̀rọ yìí tó pọ̀lọ́ àwọn àwọn tí ó padà wọ́n ti ó padà tẹ́lá tó ti ó padà ó ní pé ẹ̀yìn gbó nígbà tó fẹ́ àwùjọ lọ́kọ̀ náà sẹ́yìn mọ̀ wípé ìfún tó bá lọ mú kùtù ní náà wá ẹ̀yìn fẹ́ẹ́ ti gbé fẹ́ kùtù ní kò ẹ̀kẹ́ ọ̀rọ̀ mọ́tò ẹ̀yìn náà fẹ́ ṣe pé dáadáa mú iyì ní ìkàtà ẹgbẹ́ kò tẹ̀ kìí ṣe torí ẹ̀sẹ̀ ọdún mẹ́rin tẹ̀ bá ẹ̀yìn lẹ́sẹ̀ kan ti fi sí ọjọ́ ìlú wọn náà ọlọ́pàá ní ẹgbẹ́ ẹ̀rọ ìlú ọlọ́pàá ní ẹgbẹ́ ọlọ́pàá ní ẹgbẹ́ Fún Ah! ah ṣe fún fún ẹ̀fún àbí